inú mi dùn láti pàdé ẹ orúkọ mi ni olúmídé. inú mi dùn láti pàdé ìwọ náà. kí lorúkọ ẹ. orúkọ mi ni ṣeun. Okay, guys, welcome back. Um, so let's go straight into the translation. How do you say nice to meet you? Inú mi dùn láti rí ẹ. Inú mi dùn láti rí ẹ. Nice to meet you. Inú mi dùn láti rí ẹ. My name is Olumide. Orúkọ mi ni Olumide. Orúkọ mi ni Olumide. My name is Olumide. Orúkọ mi ni Olumide. It's nice to meet you too. Inú mi dùn láti rí ẹ. Inú mi dùn láti pàdé ìwọ náà. Láti pàdé ìwọ náà, yes. It's nice to meet you too. Inú mi dùn láti pàdé ìwọ náà. And you, what is your name? Ìwọ ń kọ́ kí lorúkọ ẹ? Ìwọ ń kọ́ kí lorúkọ ẹ?